tó bá ń darí jọ ní olórí tó ń tọ́ ẹ̀fọ́ ti ṣètò ìwádé àbẹ́tì ló bá ń gbé ayọ̀ tì ní ìlú ẹ̀ ẹlọ́run dákun bá padà lẹ́yìn ẹ̀ ó máa wà dé ọ̀rọ̀ àwí gbogbo lójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá mi sọ. bàbá wa kọ̀ mí rèé á rèé sọ bẹ́ẹ̀ gbogbo àjọ sọ bẹ́ẹ̀ adásù ìdíkú náà sọ bẹ́ẹ̀ lórí tó lọ́hùn dàkún bá padà lẹ́yìn kó má dàbí ìrùn bẹ́ẹ̀. sọ fún wọn aṣíwájú ti yẹ. sọ fún ẹ o àkọ́bí tí ẹ yàtọ̀ àkọ́bí tí ẹ yàtọ̀ lọ́yìn mọ́tò bọ́lá ṣáájú tí ẹ yàtọ̀ àkọ́bí tí ẹ yàtọ̀ jùlọkẹ́ ọ̀pẹ̀lá fúnmọ́ ìgbà ó ní àkọ́bí tí ẹ yàtọ̀ òṣèlú o ẹni máa bá ẹ ṣòṣèlú o àbí sáyẹ̀nsì tó gbogbo ìgbé aṣíwájú òṣèlú o. Oh, òṣèlú oh. the victory of a great astute politician, a leader, an exemplary model in the community, and one who is ready to take on the mantle of leadership to reposition Nigeria into what it used to be and turning Nigeria into an El Dorado of some sort. We are talking about no other person than the wonderful Jagaban of Africa himself. Although some people will say he is the Jagaban for good, but we are saying he is the Jagaban of Africa and by extension Jagaban of the world. His sagacity, his uh, ingeniousness about how elections are being held and the way it is being done in a way that it captures the attention of everybody around the world is worth studying as a course in the university. Ladies and gentlemen, we are celebrating no other person here today than the Jagaban for himself, the Aṣíwájú of gbogbo ilẹ̀ Yorùbá, Aṣíwájú Oòduà, in person of Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu a round of applause for the sacrifice it's a victory party it's a victory party yes, a victory party it's a victory party aládìpẹ́lẹ́ ẹ bá mi kí àwọn Yorùbá tó wà ń bíbà yìí. wa kú oríire akura wa kú ayọ̀ ọ̀dùnnú gbogbo ohun tá à ń ṣe lénìí lórí ọ̀gá wa ẹ̀gbọ́n wa bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. aṣíwájú tìlú èkó aṣíwájú tìlọ nàìjíríà aṣíwájú gbogbo ilẹ̀ áfíríkà káfàtà ẹni tó mọ tó mọ ti fún tẹ̀dọ̀ tó mọ bí wọn ṣe ń pò pọ̀ tó fi kí dáadáa tó ṣèlú wà nínú ẹ̀jẹ̀ tó ṣèlú wà nínú ààrẹ tó ń sọ pẹ́sẹ̀ nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà ó gbọ́dọ̀ nátúnṣe ó gbọ́dọ̀ dá ó gbọ́dọ̀ dúró déédéé ó gbọ́dọ̀ yàtọ̀ sí tàtẹ̀yìnwá tá là ń sọ nípa ẹ̀ à ń sọ nípa ọ̀gá wa the leader aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a ti tẹ̀lé láti bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ eré yẹn bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ó kọ́kọ́ wọnú ẹ̀mí lọ àwọn màláìkà kan fún lẹ́mìí pé ṣáà máa pariwo èmi ló kàn ó pariwo èmi ló kàn láàrin ẹ̀ wọ́n tún gbé nǹkan kan wá ó ní ẹ̀ bá àgbépo pamọ́ kẹ́ lẹ̀ kẹ́kọ́ gbogbo ẹ̀ lẹ̀ ó ní a máa dìbò a máa wọlé òyìn wá sí ìmúṣẹ ó tún lọ bẹ́ẹ̀ ó kúrò bẹ́ẹ̀ ó fò gẹ́gẹ́gẹ́gẹ́ ó tún sọ pé a ti dìbò a ti wọlé lẹ́yìn ìgbà tó kúrò ń bẹ̀ tán ó ní gbogbo àwọn ọ̀dọ́ wa gbogbo àwọn àgbàlagbà wọn àti òtẹ̀ká àti òtẹ̀ká gbogbo wa pátápátá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní gbogbo wa gbogbo wa la máa ṣe kí ni la máa parapọ̀ la máa jọ ṣe tó máa da èyí tó já sí pé àtúnṣe ilẹ̀ nàìjíríà ó wà lọ́wọ́ èmi ó wà lọ́wọ́ ẹ̀yin ó wà lọ́wọ́ gbogbo wa pátápátá mm. APC progress. progress thank progress. you very much thank you. alhaji pele um, and that reminds me as well that um, in this year I would like every one of us to confess positivity towards our life somebody said emilokan before the primaries and it actually got to him. And then the miracle went like a wildfire all over. And truly, he went into the elections. He wasn't given any chance to win. He was maligned with all sorts of things. There was a campaign of calumny against him. In fact, you could think of any other brick and bats that have been thrown at him, and yet this man still remains strong. I can call him a cat with nine lives. Are you serious? I am serious. Very serious. So that is why I'm saying that in 70 this year we need to confess positivity. And I watched a particular view where some people said that we are strong yes. Let us wait to vote. for waste the boat. And at the end of the day, the boat was wasted. So sincerely speaking, ladies and gentlemen, this new year, I would like us to praise please. that are positive to us. As I go on, my wonderful daddy that Adekunle Anthony to give us the opening prayer for today. Nígbà tí a pe bàbá wa Olúmidé Ali Anthony tí wọ́n fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. Ṣé ká dìde fún àdúrà? Ọpẹ́ ló yẹ wá bàbá. ṣe òun bàbá father in the mighty name of jesus everlasting daddy we say thank you we thank you because you are our creator we thank you because i'm here today you are here today father in the mighty name of jesus everlasting father we hand over our life into your hand father daddy forgive us our sin in jesus mighty name daddy we are here today today to celebrate our daddy. We are here to celebrate him. We will still come and celebrate him. Our patron is here, Daddy. Be with him, guide him, and protect him in the mighty name of Jesus. All the esco of this jagab, leg for Janaban, we handed them over to you, Lord. In their family, in their home, Lord, come and see them through in Jesus' name. We are here today. By the time we finish what we want to do here, Daddy, as we be going home to our various places, Father, we will not meet death in our way in Jesus' name, and it shall be well with all. God will keep us and keep us to the day of uh, celebration. That day of celebration is coming. By the special grace of God, none of us will die in Jesus' name. Amen. We shall all witness in celebration Amen. in the mighty name of Jesus. Amen. We hand over our daddy, daddy, I mean our papa, that is Tunumbu. We hand him over to you, daddy. Take care of him in Jesus' name. He shall start it and he will end it in Jesus' name. Amen. He's going to use it here, in there, in the mighty name of Jesus. Nothing we do him in Jesus' name. Amen. So shall it be. In the name of the Father, in the name of the Son, and the name of the Holy Spirit. Let's have somebody shout a big hallelujah. Hallelujah. Amen. Àdúrà ló ah, lè ṣe. Wonderful. You can see Àdúrà ló lè ṣe o. the spirit with which Daddy Anthony Abiolumide used the same. that. Let me sincerely prophesy unto his life to open a ministry okay. very soon and begin to run. Why Mommy Gio? Ṣé ti gbọ́? Mrs. Uh, eh, will help ah, in setting up that ministry. <laughs> <laughs> Hallelujah. Ṣé ti gbọ́? Eh, Jẹ́gbẹ́dàtà Mommy Gio. Mommy Gio. All right, let me sincerely appreciate the wonderful group Lekki for Jagaban who package this whole thing together. and today we are seeing a success. It's a story that has been on for some time. It has been on for actually over a year, and the sagacity of these wonderful group members have birthed what we are seeing here today. And I also want to sincerely express my appreciation to a patron, a wonderful patron who can call Baba or Papa, Oluwada Baba Sifunwa, Bafemi International. I'm talking of our dear daddy, Daddy Olufemi Ayodiran, or Ladunjoye. who is the wonderful sponsor for today's event. I'm still coming back to really, really appreciate Daddy. But first and first, we'll all stand up right now and give our country the award that the, the, the accolade it deserves. And that is by standing up on our feet while we sing the national anthem all together. Also with And immediately after the national anthem, then comes the anthem of the Jagaban himself. So DJ, please let's all be on our feet as a respect for our country. while we sing the national anthem. star. On your mandate, Bola. On your mandate, Bola. On your mandate, we shall stand. Let us see On your mandate, we shall stand. stand. On your mandate, we shall stand. Bola. On your mandate, on your mandate. Ọ̀yọ́ Monday we shall stand. Thank you very much. gbogbo ọkàn tó sùn lọ mo fara mọ́. Èmi ti fara mọ́ Monday, mo fara mọ́. Ẹ jẹ́ gbogbo ọkàn tó sùn lọ. Mo ti fara Thank you very much. Um, I think at this juncture now, um, we will go into the introduction of our guest. Yeah. But first and first, we've given all the glory and adoration to God Almighty, who has made today to be a realistic day. And so we've given all that, and we say, God will accept our praises to Him tonight. In Jesus' name. Inshallah. Anyway, yeah. Uh, Let me stop at that <laughs> all right. So Let me quickly call on the wonderful patron for today. Yeah. Who has made today to become realistic? Who has keyed into these dreams? Who has really seen to it that, yes, I support this wonderful group called Lekki for Jagaban. I share their ideals. I share their visions. I'm so happy with what they've been able to come up with. And so, I will sing that song that Majolo Mwenye that I'm fully behind you and I'm in, full, I'm in fully support. I'm sorry, I'm fully in support of what you are doing here today. Ladies and gentlemen, if we are not ingrates or if we are not people with ulterior motives, we need to give honor to whom honor is due. And I'm talking about the Chief Executive Officer of Perfect International Limited, impossible, our two-part Olúfẹ́mi ọ̀nàdìrọ̀ ọ̀nàdìjọ. Standing ovation. Standing ovation. Welcome, my wonderful people. I see you, You are welcome, sir. I see you, You are welcome. That is our own Kadaban here. Thank you very much. If not, if not for the cashless policy, I know Otumba would have Pass me with enough dollars and pound sterling as I am standing. But Otumba, you have still not escaped me. because I am sending my account number to you. And I know dollars will be blessed in that dollar. Thank you. Brothers and sisters, once again, please, a standing ovation for Otumba Olufemi Ayodiro Oladutoye. Thank you very much. Wálé ẹ̀rọ gbohùngbohùn tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ẹni tó bá ṣeré kásán gbá kó ṣeré àwọn àgbàlagbà ní eyín tó jẹ gúgúrú abọ́kàntán tó bá rí gba afẹ́tọ̀ kọ́ńtẹ́là tipa òkúta àwo bàjẹ́ àwa dúpẹ́ àmọ́ lóore ìhun tẹ́ ẹ ṣe fún wa yìí aṣíwájú tó ṣe é tẹ̀lé èèyàn tó ṣe é fọkàn tẹ̀ ẹni tá a lè jí lóru tá a lè kọlẹ̀kùn tí ó sọ pé ẹ̀yin wo nìyẹn àwọn alágbádá ni à nǹkan tẹ́ ẹ bá wá mo ti mọ̀ òun là ń sọ nípa ẹ̀ ẹni tó gbé ẹgbẹ́ yìí lẹ́kí fọ̀jàgàbá tọ́ ká máa nìṣó tọ́ bá sọ pé máa jó lọ òun wẹ̀ yẹn àwọn tí wọ́n tó láti sọ bẹ́ẹ̀ rè kéèyàn wá nílé ń sìnkì sọ fún pé lẹ́kí jàgàbá ẹ máa jó lọ mò ń wẹ̀ yín ah, mo tọ̀ yín ni o torí mi ò gbé nǹkan táwọn gbé mi ṣùgbọ́n nǹkan tí ọ̀tún bá fẹ́ tí wọ́n gbé mi tí wọ́n gbé mi tí wọ́n fi jẹ́ bafẹ́ táyé fi pè wọ́n ní bafẹ́ wọ́n fi sọ pé kọ́ máa ṣe bí olóríire kọ́ máa ṣe bí ọlọ́lá kọ́ máa ṣe bí èèyàn pàtàkì wọ́n gbọ́rọ̀ ọlọ́run mi wọ́n jọlá ọlọ́run látara àwa lẹ́kí dàgàbà àwa náà jọlá ọlọ́run látara wọn yẹlẹmi ṣe máa sọ pé ọmọ àyọ́dìran ọmọ àyọ́dìran bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ó máa ṣe ọmọ àyíwá padà. Èdùmàrè kó gbèsè ajé rere kù ẹ́ tó bá ṣòro tó bá ṣòro tó rere ọgbà jẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n kó má ṣe gbéyè lé wọn o wọn ò dá àní ṣàwọn náà gbẹ́ kòtò sílẹ̀ wọ́n tẹ́ nílé lórí má fẹ́ wọ́n ní kó wá sùn lé irọ́ náà fi pa kí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ni ó fi ṣu bóyá ìtọ̀rí ẹ̀dá ò bá wọn fẹ́ tu ní bùbá. afẹ́ àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ afẹ́ àgbàlẹ̀tù ọmọdé làwọ̀ kò lè yé wọn òwe kò lè yé wọn bí bájúmọ̀ ṣe ló gbà kò lè yé wọn o rárá rárá kò lè yé wọn o ó ní orí owó lórí ẹ kò fẹsọ̀ má jayé ah. orí ọlá lórí ẹ kò fẹsọ̀ má jayé ó sọ ló sowó òwe mọ̀ bàjẹ́ ló sowó òwe mọ̀ wà kórí pẹ́tẹ́sì wà ló gbà láàyè wà kórí pẹ́tẹ́sì ṣe yàrá yolo. Thank you very much. Ẹ ṣé gan. Now I will quickly call on my wonderful Otunba Ayodiro. Wọ́n fún wa ní speech díẹ̀. Yeah kó tó di kí wọ́n padà sí orí ìjókòó yẹn a fẹ́ gbọ́ lẹ́nu ọ̀kan kí wa àwọn ọmọ yìí ni o bá fẹ̀ lẹ́wọ̀ yìí ah, àwọn ọmọ yìí ni so ẹ kí wa kẹ́ tó lọ jókòó sà. Ah, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn táwọn níbí lórúkọ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a bí a ṣe rí bẹ́ẹ̀ náà ni kó rí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwa ló kan àwa ló kan Tinubu ló kan for twenty twenty three ọwọ́ ìbátan kẹsẹ̀ máa gbọ̀n para tó máa gbọ̀n ṣòbí ẹ̀ ò kàn rí àwa ló kan àwa ló kan Tinubu ló kan for twenty twenty three ọwọ́ ìbákan kẹsẹ̀ máa kàn kára tó máa kàn ṣèbíyà òkàn yìí. adúgbò lọ́dọ̀ ọlọ́run ojú ti ta ọ̀tá olókàn wọ́n gba eh, Abíọ́lá wọ́n gbà lọ́wọ́ wa wọ́n gba wílọ́wọ́ wọ́n farú mọ jẹ wọ́n gbà lọ́wọ́ wa aṣíwájú tó dé ẹtí lọ fẹ́ gbà kò ní ṣe ṣe kò ní ṣe ṣe ó máa dé bẹ̀ ó máa dé bẹ̀ ó ti dé bẹ̀ ó ti máa dé bẹ̀ ó ti dé bẹ̀ bó ṣe máa jẹ́ ìran ẹ ẹjọ́ mo wá fàsìkò yìí mo fi ń wọ̀ wá mo fi ń bẹ̀ wá pé ọjọ́ sátọ̀dẹ̀ tó ń bọ̀ ó ní ìbò gọ́fúnọ́ṣìp ó fẹ́ kí gbogbo wa túyáyá ká túyà ká lọ tẹ̀ka fún ọmọ wa kí lórúkọ ẹ̀ Babájídé sanwó APC APC. Thank you very much a round of applause for Ọ̀túnba ẹ bá mi pàdánwò fún mi for gbé Ọ̀túnba à. All right. I was just being told now by the Mommy Gio in our wonderful group that today um, marks the 30th anniversary of the wonderful better whole of Otumba. Let me not say better half. Behind every successful man, please let me complete that statement. There must be a good woman. There must be a good woman, not just a woman, a yes, good woman, as we call on our wonderful mommy to come forward ó yá mọ̀mí jí o ẹ bá mi gbé wọn wá sí bíbá ẹ. àwọn tó ń sọ orí lè lè wá kọ́ ní fún wọn. ó yá wálẹ̀ bàtẹ̀ ó yá ọ̀rọ̀ fún wọn. àwọn tó wá ń sọ orí lè lè lórí ìta wọn. jíde bàtẹ̀ ló tó yẹ jíde jíde jíde jíde jíde jíde jíde jíde jíde jíde. ilé kan wá. Oh, thank you very much. mama sorry sorry ẹ eh, alhaji pele mami you initiated this so let's hear the birthday song you have for them. happy birthday to you. happy birthday to you. happy birthday happy birthday. Happy birthday to you. May the good Lord bless you. Oh, yeah. And give you success. Yes, Lord, life is your portion. Happy birthday to you.

doing sleepless nights. They've been strategizing. They've been building bridges across various sections in order for today's uh, dream to come to a reality. We've seen instances where a lot of them were involved in high-risk journey, all in a bid to go and convince people here and there. They've worked. They've done wonders. Let me sincerely say the wonderful lucky for Jagaban group members Please be on your feet as I introduce every one of them one after the other. Thank you for Jagaban. Please be on your feet. Thank you very much. Um, on the list here, well, maybe let me take this order. I have with me a handsome man here that is full of life, bubbling with activities. And as well, you can see the wonderful naval carving of the birds. That it shows that this is a handsome man indeed to the core. I'm talking of Otumba Wale Fason. He is one of the members of Wale Yusuf. Is one of the members of the Lekki for Chagaban group. Otumba Wale Yusuf is the Secretary General yeah. of this wonderful country. Thank you very much. Thank you. I have with me here. Thank you for Jagaban. Jagaban for all. Jagaban for all. Thank you for Jagaban. I have with me here. This man, in fact, his energy sometimes surprises me. The way he conducts affairs, we do meetings even sometimes into late in the midnight, and he's never tired. The following morning, he's still calling me again. Uh, hey, Can we do this? Can we do that? Can we? Ah, ah. wonderful. He's a pastor. He's an eminent gentleman. He's a leader of the community. And he's somebody who you can approach. Approachable individual. I'm talking of my wonderful pastor. Pastor Kunle Enison. The coordinator, or do I call him the national coordinator for from for Jagaban. Thank you very much. Lekki for Jagaban. Jagaban for all. for all. right. I have with me here another one. You see, our our, friendship with the North didn't just start today. It has been something in immemorial. And we thank God for that wonderful friendship. That same friendship was displayed in these presidential elections, whereby A bulk number of votes was given to Ashiwaju Bola Ahmed Tinubu in almost all the 19 northern states there. I have with me here a wonderful personality from that same side too, who has always been with us and has never for once left us. I'm talking of, let me give him the title, Alaji Seiru, Iliasu. A round of applause for my brother. Thank you for Jagaban. Looking for Jagaban. Jagaban for all. Jagaban for all. All right, I have with me here Uh, my wonderful brother. This is um, another active member here too, who runs sleeplessly to ensure this thing is coming to pass. I'm talking of Mr. Fabumi Taibo. He's our Assistant Secretary General. A round of applause for him, please. Thank you very much. Uh -huh. Now, we can see somebody corporately dressed in Agbada here, And you can see the regalia is really sitting perfectly on him this man disturbs me too much despite my own tight schedule he will still be telling you eh ay eh, ẹ eh, jọ̀ọ́ ẹ bá wa ṣe lè ẹ bá wa ṣe tán and he will be disturbing ah this man is just too wonderful and he's not just wonderful he's trusted i'm talking about pharmacy akiyemi temitope who is the treasurer of this wonderful group. greet them sir. let me for jagaban. jagaban for all. jagaban for all. Uh -huh. everybody here knows this person i want to introduce now except you have not been seeing her she is almost everywhere oníbẹ̀jọ has adopted her as a daughter of recent kábíyèsí ọba ògúnfáyọ adopted her on saturday too as her daughter she is our sister from the north but she is no longer a northerner she is part of us here. are you serious. i am serious hajiya amina please greet them our welfare officer. lekki for jagaba. jagaba for all ó ti dèdè sílẹ̀ thank you very much uh, and I have with me uh, our wonderful daddy here okay Ajayi you want to say something. The opening prayer in fortune of my dear wonderful daddy Adi Olumide. A round of applause. Thank you. And I have with me our PRO, uh, <laughs> the public Relations officer. When I came there, I saw him sitting there. I was like, ah, Bishop Jagi, and I hear the people don't talk with Sydney now. They supposed to be here. Mr. Gbega, ẹ̀kọ́já sí ẹ̀kẹ́ ẹ̀kọ́já sí ẹgbẹ́ yín ẹ̀ má bínú. Mo láti já Mr. Gbega gbà lọ́wọ́ yín. Sir? Normal. All right. Okay, wọ́n ti wọ́n ti lè dé ok alright láti yọ̀ǹda wọn alright honourable Gbenga our wonderful public relations officer thank you very much and Mr. and Mr. Bayo our strategic officer ẹjọ ìdílé lómọrin thank you very much thank you very much no thank you for Jagaban Jagaban for all. ẹni tó wá ń pè lẹ́yìn mi tó wà pẹ̀lú mi tó ń da Yorùbá sílẹ̀ ẹ ti rí proper ẹ̀ ọlọ́run ti bójú tèmi jẹ́ ọ̀rẹ́. irọ́ ọlọ́run kò bójú wa jẹ́. ìwà máa sọ pé ọlọ́run bójú mi jẹ́. So we want to thank God for my wonderful brother here Alhaji Bele, Wura. lọ́ba tó lè yẹ sọ́kùn Pele mọ́tò. Alhaji Pele ẹ̀ṣẹ̀ ọlọ́run tí ògbójú wa jẹ́ and our wonderful financial secretary ah. financial secretary tó ń fi ń yangàn financial secretary tí mo lè gbé jáde financial secretary tó gbé títí tá fi wọ hundred bó ṣe máa rí nìyí táì máa tọ̀nà yìn yìn yìn lójú pásítọ̀ táì máa ṣe báyìí hallelujah wonderful my wonderful mommy mrs enison whom i popularly call mommy gio ẹ jẹ́ bá mi fún ọ láti tẹ̀wọ́. ó yẹ ẹgbẹ́ lẹ́yìn bọ̀ jàjàbá lẹ́kì for jagaban jagaban fọ. and my own humble self I agadiri ah please abeg fún mi lẹ́gba jẹ fún mi lẹ́gba all right I have with me here the deputy head of media and public relations in person of my wonderful Prince Charles Prince Charles Thank you for jagaban jagaban fọ. Thank you, Prince Charles. And my humble self, I remain Akadri Ayorinde Damilola. I am the head media and publicity matter. Lekki for Jagaban. Lekki for Jagaban, Jagaban for all. We sincerely also recognize the presence of the Ata of Igala here. Ata, you are welcome. You are welcome. Thank you very much and uh, we also recognize alákìkele. bí introduction yẹn ṣe ń lọ lọ́wọ́ tí wọ́n ṣe àfihàn àwa èèyàn pàtàkì pàtàkì àti gbogbo wa pátápátá tí wọ́n ṣe lọ lọ́wọ́ ní bàbá wa kan wọlé olórí ẹbí la máa ń pè wọ́n láti kékeré táwa ti ń bá wọn bọ̀ tá a tún fi débi tó délé nìí a ní bàbá wa olórí ẹbí gbogbo ìlú àjà pátápátá bàbá ti wà nílé ẹ̀kọ́ bá mi juwọ́ sókè ẹ jẹ́ kó mọ ibi tẹ́ wà àwọn nìyẹn àwọn ọmọ ojúbọ ojúbọ gbogbo má fọ àwọn àjà olómù bàbá kábọ̀ sáni wa ta. yà bí gbogbo ètò yẹn ṣe ń lọ lọ́wọ́ tó ń dùn mọ́ wa tí gbogbo ẹ̀ ń lọ bákan náà lólórí ẹbí mi tún wọlé olórí ẹbí ni wọ́n gbogbo àwọn àwa máa ń pè wọ́n ní bàbá kékeré ṣùgbọ́n wọ́n kéré gan wọ́n tóbi sí kéèyàn tó kọ́ńtró gbogbo ẹbí látòrí a tó fi dé bì kò yí sí tani mo sọ nípa ẹ̀ mo sọ nípa Alhaji Chief Ibrahim Ogunlana olórí ẹbí Ogunlana Awóyaya. Let people tell them ah thank you very much sir. ẹ ṣe gbọ́n Alhaji gbẹ̀dẹ̀. Um, the next item on agenda a ti ń ṣe pápápá a ti ń parí náà nìyẹn. so bí ètò yẹn ṣe ń lọ lọ́wọ́ a tún kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i nígbà kan là ń dáṣà pé àwa ló kàn àbí níbi tó yí sí sìn àti débẹ̀ ó ti kàn wá àti débẹ̀ ẹ fọkàn balẹ̀. Ah. kò dẹ̀ bí sí kankan kò Thank you, thank you. Thank you very much. Um, let me use this uh, opportunity to recognize our fans baba perfect tó wà níbàyìí. ẹ tó yẹ pé yes àwọn amúlùdùn àwọn tó yẹ pé tá a bá ti rí wọn báyìí òde máa ń dùn Alhaji Pelegan mọ nǹkan tí mo ń sọ. Mo ti mọ̀. I'm talking about the wonderful fans club JK Mama JK. fans club members. Ẹ jọ ẹ ṣọwọ́ sókè. JK Mama JK Mamas. Àwọn fans club wẹ̀ náà. Ah, wàá ṣe ra àwọn mama tó wà bẹ̀. Ṣé o promise mi láti ah, ilé o? Ẹ wà láwọn mama. Wonderful. Thank you very much. Ah. Wonderful. Wọ́n wà lé wọ́n wà ń bẹ̀. Èmi kan ti rí JK. JK Mama fans club. Thank you very much. Jẹ́ kọ́ mọ̀ kó promise mi láti ìjọ́ òtí ìmúlérí. Aláàjì ọba náà nìkan ló ń ṣèlérí tó máa mú ṣẹ ènìyàn lè ṣèlérí kó máa mú ṣẹ o ẹ̀yin tá síwájú ẹ olúwa o iwájú la máa máa bá yín àbí lọ sẹ́yìn o àṣírí méjèèké máa mà yáráyà ó pọ̀ èèyàn tí bá fẹ́ náà ni àgbà owó tó ju yahoo lọ lọ́wọ́ tí mo bá fẹ́ mo dáyọ̀ mọ́ ẹgbẹ́ máa fún ọ látẹ̀wọ́. láti mi lọ mo dì sóòdù ẹ̀ kò kúrò nínú àwọn ọmọ mi gbogbo ọmọ ẹtẹ ti ṣe promise rẹ lóye o. all right let me also recognize our wonderful uh, personality here mr banjogo alias dollars. dollars. dollars. my brother. àbámọ̀ pàdé máa tó dé sir. dollars ni mo fẹ́ gbà sà. Thank you very much, sir. All right, we move to the next agenda, which is about reading the citation of Ashwaji Bola Me Tinubu to us alágbèlè bá mi sọ yẹn. ní báyìí ìjọ tó mọ̀ nínú ètò wa láti sọ ta ni aṣíwájú gangan kí làwọn nǹkan tó ti gbé ṣe rí kí ló dé tá a fi ń pè láṣíwájú kí ló dé táwa fi ń sọ pé òun gangan ló kàn kí la fi ń sọ pàṣíwájú ilẹ̀ Yorùbá ni òun gangan ló kàn ọ̀rọ̀ nípa ẹ̀ òun ni wọ́n fẹ́ bá wa sọ nísìn ẹ jẹ́ ká tẹ́tí ẹ mọ̀ pé tó bá ń ké Kùránì lọ́wọ́ wa ni ká má pariwo tó bá sọ̀rọ̀ bíbélì lọ́wọ́ wa ni a máa pariwo a fẹ́ sọ̀rọ̀ bíbélì APC bíbélì APC mm-hmm. la fẹ́ sọ nípa ìnísìn ẹ̀jẹ̀ ká dákẹ́ jẹ́jẹ́ kẹ̀jẹ́ ká gbọ́. thank you very much Alhaji Pele so we will be hearing the citation while I call on my wonderful and able Secretary General together with another distinguished personality both of them will be making the presentations to us here this evening. I'll start by calling on Mrs. Olaibo Pasasi, the Executive Director of Parfem International Limited, and I also call on my wonderful Secretary General for this Lekki for Jagaban 2023 group, and that is Otumba Wale Yusuf. A round of applause for these personalities. Thank you very much. Thank you very much. starting. Lekki for Jagaban. Jagaban for all. It's a biography of an achievement of Bola Ahmed Tinubu. Asiwaju Bola Ahmed Tinubu Jagaban of the universe was born on the 29th March 1952. is a Nigerian good Muslim Lagosian and an accountant. He earned a bachelor degree from Chicago State University in accounting in 1979. He is a politician, a philanthropist, and now the president-elect of Federal Republic of Nigeria. He served as the governor of Lagos State from 1999 to 2007 and senator for Lagos West during the brief Third Republic. Prior to the entry politics, he worked in the private sector for companies including Otto Adelson and Deloitte. Asiwaju Bola Ahmed Tinubu is a visionary leader, team player, and a sophisticated thinker. Tinubu took over like the proverbial octopus with all its hands in all the jars, weaving Lagos State from the pits to the palace as it is today. During his tenure as the Lagos State Governor in 1999, a lot of these Nigerian citizens in Lagos State were employed through this creation of several government agencies like LOMA, Kai. LASMA, Neighborhood Watch, Highway Manager, CBD, LIRS, and LASEPA. He created an extra 37 LCDAs in addition to the existing 20 local government councils without collecting local government allocation from federal government, which was withheld by the... you're right, you're ẹ jẹ́ pàtẹ́wọ́ dáadáa jọ ẹ jẹ́ kó pàtẹ́wọ́ ẹ̀ kó kọ́ pàápàá bíi. I want to read this again. He created an extra 37 LCDAs in addition to the existing 20 local government councils without collecting local government allocation from federal government, which was withheld by then President Olubasanjo He did not owe any water during his tenure as the Lagos state governor. Under the, uh, under the capable hands of an obviously experienced public servant of Tinubu, Lagos blazed the Trail Independent Power Project, IPP, which continually supplied 270 megawatts of electricity. He built more schools, the Millennium Schools, Get free care for 60 years, old and above. Free health care for children and pregnant women. Free eye treatments and free eyeglasses. Jiggy Bola for everyone. Of course, he constructed the best road. Oregon Road, Kudirat Abiola Road is an example. He created, he increased teachers' salaries, free education including free textbooks, for both primary and secondary school students. It paid for senior secondary school certificate examination for all SST students throughout his tenure as Lagos State Governor. It built Lekki Free Trade Zone, which has made Ibejileki the hub of industrial estate, which is now the home of Lekki Deep Sea Port, Dangote refineries, Dangote fertilizer producing factory, and many other factories like Power Oil, Dano Milk Manufacturing Company and insecticide producing company. It built Eco Atlantic, a city that can now compete with Dubai and Lights. He built the Ikeja cantonment after the tragic bomb blast that rocks the city of Ikeja. He introduced rapid response squad to tackle the menace of armed robbery in Lagos State. and bought operational patrol vehicles for both police and members of armed forces involved in rapid response call. With an IGR of just over 600 million naira per month, when he took over different initiatives which included the reorganization of the LRS led to an unprecedented IGR of over 45 billion naira per month till date. It decentralized the Ministry of Works and Housing, which gave birth to the conversion of the Housing Department to a full-fledged ministry, which was charged with providing 500 units of houses yearly. This single move led to making the Lekki, the corridor, the faster growing real estate investment haven in Nigeria. Housing sector was opened to the private investors and Lagos became the highest destination for real estate. the saying that everything success begins and ends with Christian leadership was proven as Tinubu ended his administration with numerous awards to crown his many efforts for the people of Lagos State. One of the outstanding awards, awards was the best governor of 2001 by the Nigerian Belgian Chamber of Commerce and Industry. Thank you. Thank you very much. A round of applause for that wonderful citation. In fact, oh. it is just too wonderful. And so, I begin to look at a lot of people most times when they say, what has Tinubu done? What has Tinubu done? And then you look at them and say, wow, uh, they are ignorance on their part, and then we need to set the record straight to let them know that, truly that le Tinubu, Asiwaju Bola Ahmed Tinubu has is an enigma of some sort that has been able to take Lagos State from the ranking of almost zero position that it is to almost one of the five states or five cities, global mega cities across the world today. That is just wonderful. The successive plan is blueprint for Lagos is top notch and that is why we are seeing and enjoying what we are seeing today. A lot of people as governors who retired from their states did not stay in their states but rather they ran to Lagos where they are presently and stayed and enjoyed all the goodies here in Lagos it's assuredly not too wonderful and then we expect the same wonderful we expect the same transformation will soon happen in Nigeria even as Asiwaju has taken over thank you very much. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lọ látẹ̀kan tí wọ́n ń pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ tí ń dún pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ mo fẹ́ lè sọ pé síbi ti fẹ́ ya gan pàápàá torí àmọ́ bá a ṣe tu gbogbo bá a bá ṣe tu pátápátá ẹ dákun ẹ jọ ẹ bá wa gbà bẹ́ẹ̀ torí Yorùbá òwe ló ká gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀. jọ ní sùúrù wọn ní tí eégún bá jóore orí aya tọkùn ọmọ ilé táfàgàn bá kéwú dáadáa orí aya ọmọ kéwú tí pásítọ̀ bá ṣe nǹkan tó jù dáadáa orí aya ọmọ ọjọ́ pé pásítọ̀ mi ló ń dára yẹn wọ́n sọ nípa iṣẹ́ ribiribi tí ọ̀gá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti gbé ṣe láti 1997 kó tó di pé ó di 1999 tí wọ́n di gómìnà ìlú Èkó nígbà tí wọ́n di gómìnà ìlú Èkó wọ́n gbé nǹkan ribiribi ṣe pàápàá jùlọ èyí tó ṣe kókó tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni ìgbà tí ìjọba òkè tí wọ́n ti nà mọ́ wọn láti má fún wọn ní owó ní ìpínlẹ̀ Èkó nígbà yẹn wọ́n ṣe ìjọba lábẹ́lé bíi mẹ́ta mẹ́tàdínlógójì thirty seven SCDA tí wọ́n dẹ̀ ń fúnra ara wọn tí wọ́n ń kí wọn lẹ́yìn tí ìjọba yẹn dẹ̀ ń lọ látara bẹ́ẹ̀ làwọn kan tí wọ́n lérò pé wọ́n máa jẹ́ nǹkan kan nípínlẹ̀ Èkó lónìí tí wọ́n ti fi jẹ́ nǹkan tó fi tẹ̀síwájú látara bẹ́ẹ̀ wọ́n ní aṣíwájú ni gómìnà àkọ́kọ́ tó gbé kọ́ gbé gbèsè pé àwa ìpínlẹ̀ Èkó a ní iná ara wa nígbà tí wọ́n sọ pé àwọn ni àwa ni a gbọ́dọ̀ kọ́kọ́ ní iná ara wa wọ́n tẹ̀síwájú nínú gbogbo nǹkan táwọn tí ó ń wọlé gẹ́gẹ́ bí ìṣúná owó wa nígbà tí aṣíwájú máa dé gẹ́gẹ́ bí gómìnà èkó nǹkan tí wọ́n bá lẹ̀ nǹkan kékeré ni ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi fìjọba lẹ̀ wọ́n fi nǹkan tó kàǹkà ni wọ́n fi lẹ̀ fún wa wọ́n ṣe kinní yìí ó tẹ̀síwájú tí wọ́n fi dé ìjọba àbílẹ̀ ìbẹ̀jú lẹ́kí ń tí ìjọba àbílẹ̀ ẹ̀bẹ̀jù lẹ́kì fi ń jẹ́ lẹ́kì lẹ́nìí wọ́n ti ṣe nǹkan ribiribi bíi lẹ́kì free state zone eh, dfc international airport tó sọ̀kalẹ̀ síbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà tán tí wọ́n bá tún dórí ìjọba tán tí wọ́n pọ̀ pa àṣẹ ó sì ń tẹ̀síwájú èyí tó ṣe pàmàǹbarì ibẹ̀ tó gbé sókè tó jẹ́ kó ga dáadáa òun ti ilé ìfọpo Dangote refineries tó jẹ́ pé òun ló tóbi jù ní gbogbo ilẹ̀ áfíríkà wọ́n tún ṣe é fún wa àwọn ni wọ́n mú ìfilọ́lẹ̀ tí wọ́n mú wá sí ìlú ìjọba àbílẹ̀ bẹ̀jìlẹ́kì ẹ̀yin onílé àti ọmọ onílẹ̀ tó bá máa tún fi mi dé ọdún mi méjì sí nílẹ̀ àdúgbò tèmi pé wọ́n ti gba ten thousand naira owó yàrá kan ẹ̀kúra ń kú oríire pé tí iléeṣẹ́ bá tún máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹlòmíà gbé òkè á tún òkè àtúgbé òkè àtúgbé òkè olóríire tó máa mi báyìí bá mi pàtẹ́wọ́ fún aṣíwájú bọ́lá ahmed tinubu kó lè ṣe èèyàn tó tọ́jú tiẹ̀. thank you alhaji kele thank you very much. ẹ ṣe thank you. let me sincerely recognize the presence of another wonderful uh, group or companies that is here today. It's also surprising that uh, eh, Otumba Bafem is also the patron of this wonderful group ah. of people too as well. Olori Otumba, you also be my patron, sir. Ologo ló máa <laughs> Just like he has rightly said, I associate myself with success and I refuse to associate with failure. Ah. Global Peace and Harmony Initiative. The chairman of this group, Mr. Oreoluwa Longe, Please, where are you? Ọ̀rẹ́ Olúwa ló ń gẹ́ ẹ̀jìdíà. Thank you very much. Thank you very much. That is Otumba Ọ̀rẹ́ Olúwa Longe for the Global Peace and Harmony Initiative. The public relations officer for this wonderful group is uh, Mr. Semiu Akoni. Mr. Semiu Akoni. Akoni. Okay. But, Mr. Semiu Akoni. Akoni ṣáwáráwá ti ríra wa o ẹlẹgbẹ́ mo ní ṣáwáráwá ti ríra wa o lókìní ti rọ́mọ ẹ̀kọ́ sẹ́mínà ṣáwáráwá ti ríra wa o lórí ayé o. thank you very much mr stas mr sebi akoni the public relations officer of this wonderful group the assistant chairman inspector bode agumen. ọlọ́pàá ló ń bá sọ́ọ̀sà ẹ̀yẹ́ sọ́ọ̀sà lédè olóyìnbó. Báwo ni owó tó lọ bá ṣe ń lò ó? Bẹ́ẹ̀ ni sẹ́jọ́ yìí thank you very much. Um, I will quickly call on somebody to we've been talking about Otuba, Saint Ọ̀túnba Ọ̀túnba ah, gbogbo àná la fẹ́ associate pẹ̀lú Otuba. Otuba Bafe. We are going to be hearing a little about the wonderful company of Otuba Bafe. Otunba Bafemi is into properties and real estate. Yes. And so I'll be calling on Mr. Pius Oga, the managing director of that wonderful group. The manager, sorry, ah, sorry, correct me. Kó di pé wọ́n fún mo lọ Mr. Pius Oga, please quickly give us a brief detail the of manager. this wonderful Bafem, the manager. You're welcome. Thank you very much. On behalf of Bafem International Business Concerns Limited, I'm right here with the director also, and we're going to be talking about uh, International Limited. Oluwafemi Ayondiran. We call him one. Otumba. Please, let's celebrate him this wonderful evening. Now, on behalf of Bafem International Business Limited, we want to say a big thank you to all who have taken time out out of your busy schedule to honor this wonderful invitation. We recognize the presence of Uluria Biaja, high chiefs and double chiefs in the building. Please celebrate yourselves if you're a high chief and you're a double chief. All protocols observed. Once again, you are all welcome as we celebrate the man of the moment, Senator Bola Ahmed Tinubu, President-elect, Federal Republic of Nigeria. Let's clap for a President-elect. And of course, in conjunction with Lucky for Jagaban, we recognize you too. Please let's celebrate Lucky for Jagaban. And as I say Lucky for Jagaban, what do we say? Jagaban for all. Jagaban for all. Lucky for Jagaban. Now let's come back to the nitty gritty. What is Buffett? We are into property consulting. We manage property. When it comes to property, your last bus stop should be Buffett International Business Concerns Limited. Because our track records speak for us. Bathem was established in the year 1994 when God gave him that vision. Say, yes, this, my son, is what you should go into. And we have been growing in leaps and bounds. You can never buy a property from Bathem and don't take ownership. There are so many property companies out there where, of course, you cannot even get allocation. But Bathem, once you get a property, Believe you me, you put a structure there. Let's clap for Bappe once again. So, we have come a long way. So if you want to invest in real estate, you want to invest in property, look no any further. Rush to Baffert International Business Consult Company, your one-stop property business center. God bless you all. Enjoy yourselves. Mr. Pius, before you leave, I would like to ask a question. If I go to get a piece of land in Bafem as we speak now, are you assuring me that after I take ownership of that property, the government won't come tomorrow or some other hidden things that I know as hanky panky, particularly what is going on on the axis here, and say this place doesn't belong? Let's clear that, please. Oh, for sure. But what, what, you, what you're looking at as hanky-panky in the banking sector is called hidden charges. Mm -hmm. Now, let's tell you one thing that once you buy a property from Buffett, Oluwafemi, Ayondino, that Otumba, you can go to sleep. Are you serious? I have seen people who buy property for 20 years, they are abroad, they come back and take ownership. 15 years, they come back and take ownership. It's no joke. We're not just saying it because we, are, we belong to Baptist. We're saying it because this is what we know. This is what we are into. Now, now let me tell you one thing. I've known my MD for like 24 years. Now, for you to follow somebody for 24 years is no joke. It is no joke. This will not be wayo wayo. Eléyìí jẹ eléyìí ò jẹ. Mm-hmm. Ẹ̀hẹ́n It is direct and correct. Thank you very much. A round of applause for Mr. Fayo. Thank you very much. Okay, you want to say something? Okay, the ED wants to say something. I just want to say something brief about our boss, Bafem. Okay. We call him Iron One. Iron One. one. Do, do, do. Is there anyone here that has not been impacted from Iron One? He is such a very nice person. Yes. A God-fearing man. Yes. Full of wisdom. Yes he is very straightforward. Yes. When it comes to business, Bafem don't joke with his business. Yes. And we've learned a lot from him. Yes. Because he's very strict with his business. Yes. And the book, the Bible says, the fear of the Lord is the beginning of wisdom. Thank you. He has the fear of the Lord. He is a giver. He gives small, big, men, women. He has done a lot for a lot of us here. Please, I want us to all say, and you're one. And you're one. Bafem International, God bless you for all you do. He loves everyone unconditionally. Everybody. He brings everybody close to him. Yes. He's a very good person. He's just like Asiwaju, a philanthropist. He's also a philanthropist. Lucky for Jagaban, please appreciate Buffett International. I will say a very big thank you for everybody for coming here to celebrate Asiwaju. Thank you very much. Thank you very much. Jẹ́ ń sáré tú ohun kà fún wa elédè òyìnbó níṣó kíkẹ́ kẹ́ sáré tu díẹ̀díẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa iléeṣẹ́ fafem wọ́n ní wọ́n ń talẹ̀ wọ́n ń ralẹ̀ wọ́n ń talé wọ́n tún ń kọ́lé wọ́n ń fi òótọ́ ọdún ṣe wọ́n ní tó o bá bá bafem international company tó o bá bá wọn dòwò pọ̀ o ò ní dára ẹlẹ́bi gbé kí ló dé tí mo bá lè ṣe ìdòwò pọ̀ kódà tó o bá ralẹ̀ lọ́wọ́ wọn ìwọ́sẹ̀ àti lọ́rọ̀ amúkáfò kó lọ sùn pé kò sí ìṣòro lórí ilẹ̀ lórí òwò tó bá bá wọn dàpọ̀ wọ́n ní kò sí ìṣòro bẹ́ẹ̀ wọ́n ní láti bí ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n eh, ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún kólógójì ọdún sẹ́yìn ni wọ́n ti dá lé iṣẹ́ bafem sílẹ̀ látìgbà tí wọ́n ti dá sílẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ ń ṣe kí ni ó ń lọ sókè ó ń ṣe dáadáa wọ́n fi òótọ́ inú ṣe wọn kì í ta ilẹ̀ kan fẹ́yàn méjì wọn kì í ta ilé ẹyọ kan fẹ́yàn méjì ká wá dé kí tẹ́nàtì méjì dé kọ́ wá mú kọ́kọ́rọ́ méjì pàdé lẹ́nu ọ̀nà ilé kò ṣẹlẹ̀ ní báfẹ́mì àbí kí ó dé mo ra lẹ̀ mo wá kówé méjì wá èmi ni mo ní bíbáyìí èmi ni mo ní bíbáyìí tọ́ bá tún wọn lẹ̀ fún ẹ wọ́n máa wọ̀n ó máa pé pérépéré nígbà tí mo ti ẹ̀ ń gbọ́ gbà tán sọ lẹ́ẹ̀kan mo kọ́kọ́ bínú gbà tí máníjà tí wọ́n sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan tí wọ́n fi Brila FM múlẹ̀ èmi ò mọ̀ pé Brila FM tán filẹ̀ wọ́n filẹ̀ fún nǹkan tó dáa ni ẹ bá mi pa àtẹ́wọ́ fún pafẹ́m láàyè ọ̀gá wa kan èèyàn wa kan wà bí Awíkóńkó láìpẹ́ láì jìnà a máa pe Awíkóńkó máa bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n ká tó pe Awíkóńkó àwọn kọ̀ọ̀kan wà níbí tí wọ́n bínú ipe àti ẹ̀dọ́dọ̀ wọn torí pé àwa cashless policy tá à ń lò lọ́wọ́lọ́wọ́ ìsìn àwa máa dọ́dọ̀ yan oh, yes. a dọ́dọ̀ ọ̀dọ̀ túbà máa débẹ̀ anákàntì ọ̀rẹ́ mo máa dọ́dọ̀ ẹ̀ mo gbogbo yín pátá mo sì ń bọ̀ mo ẹ bẹ fọ̀rọ̀ nẹ́tíwọ̀kì kò sí nẹ́tíwọ̀kì ń bí kò so nẹ́tíwọ̀kì yẹn gbọ́dọ̀ sound. all right. bá gbé sókè. alátìpélé ti sọ tiẹ̀ o wọ́n lẹ́nu ẹni mo fi ń ṣe kan méje ẹlòmí náà mo fẹ́ fi sọ tèmi. tó bá ti dọ̀rọ̀ owó àṣogbọ́ Yorùbá. ọ̀túnba èmi ń bọ̀ specially ibi sọ kankan ń sìn ó there is nobody that Ọ̀túnba's kindness has not reached. kò tí ì rí ṣe mi ó gbọ́dọ̀ rí sinmi rọ̀lẹ́ ó gbọ́dọ̀ gbọ́dọ̀ tèmi o. ọ̀sẹ̀ kúrò mò ń lọ sí èmi ló kàn. èmi ló kàn. ee mò ń dọ̀dọ̀ ọ̀túnba mò ń dọ̀dọ̀ dọ́là mò ń dọ̀dọ̀ àwọn ti tèmi níbẹ̀. please wait while your transaction is processed. irọ́ ẹ̀sùn ọ̀kẹ́ tẹ́tẹ́ pẹ́ dájúdájú ìdẹ́gbọ́rù yẹn. <laughs> Ah, kí ló ń jẹ́ bẹ́ẹ̀ network mi ò tẹ̀ gbọ́dọ̀ fail. jọ̀wọ́ transaction mi go approve thank you very much. I will call on our wonderful daddy Agbikoko láti wá bá a sọ̀rọ̀ fún ìṣẹ́jú méjì. àwíkóńkó lójú ọlọ́rọ̀ olójú ọlọ́rọ̀ ọlọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ fẹ́ ṣe kí ló fẹ́ ṣe sí bàbá náà àwíkóńkó nìyẹn. It's Maisha the big baby. Lekki for Jagaban. Jagaban for all. Wàláì wọn ò sí ń bí. Ọ̀ wá. Lekki for Jagaban. Jagaban for all. Ọlọ́run gba mo rí èèyàn méjì péré. Jagaban for Lekki. Lekki for Jagaban. wọn gbogbo wọn ti dé tán wọn ti jí tán. ńgbà tá a ti dé. wọ́n ẹ̀ pàápàá ni mo fẹ́ ṣe ìṣẹ́jú méjì wọn fún mi mi nílò ìṣẹ́jú méjì tán. nǹkan mẹ́ta lèmi rò gbogbo wa wá síbí báyìí. àkọ́kọ́ àwa kíra wa pé wo ọmọ ẹlẹ́ẹ̀kejì afẹ́ kíra wa pé ìkúnra ẹlẹ́ẹ̀kẹta afẹ́ kìlọ̀ fúnra wa níbo la ti ń kíra wa pé wo ọmọ wíwọlé tí bàbá wa Aṣíwájú Bọ́lá ẹlẹ́ẹ̀kejì tá a wá kíra wa fún ìkúnra ní ìdìbò tí ń bọ̀ lọ́jọ́ sátọ̀dẹ̀ tó ń bọ̀ níbi tá a ti dìbò yan gómìnà ẹlẹ́ẹ̀kẹta tá a wá kìlọ̀ fúnra wa òun náà ni pé ń tá àròpọ̀ yẹ kó ṣẹlẹ̀ nílùú Èkó ti ṣẹlẹ̀ níbi tí àwọn àjòjì ti ń tọ́ka lé fáwọn ọmọ onílé àna àwọn tí wọ́n ń pọ̀tírè gẹ́gẹ́ bí ọ̀tá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a wọn pé ọ̀rẹ́ ni wọ́n àwọn tí a wá ń wò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ a ti ọ̀tá ni wọ́n so nǹkan mẹ́ta tí èmi rò pé a wá ṣe ń bíbá yín nìyẹn náà wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú abẹ̀rẹ̀ láyọ̀ àtàláfíà ibi tá a dé ibi tá a ń lọ ọlọ́run nìkan ló mọ̀ adúpẹ́ nínú ìgbésí ayé aṣíwájú bọ́lá ahmed tinubu àkàndá èèyàn ni wọ́n tì í wọ́n bu wọ́n sa ó ní hù ọlọ́run náà ní hù ẹlẹ́ẹ̀fẹ́ mi sọ pé ni mo fẹ́ èèyàn bá tàkìtì kó forí kólẹ̀ agbódó ni arugi ni asẹ́wẹ̀jẹ́ asegbá asawo ọlọ́run ní náà ni at the end of the day election wáyé lọ́jọ́ sátọ̀dé ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún two thousand mo lè pè ní memorable election so far in the, in the history of Nigeria lóòótọ́ ni bàbá wa kan àgbàlagbà ni wọ́n ẹ má jẹ́ á sọ̀rọ̀ púpọ̀ sí wọn but àwọn àgbà kan máa ń pè wọ́n ní atókùmọ̀kọ amọ̀nà ọ̀run mọ́rì wọ́n jáde ńgbà tí àti ìkàbò tán láti sọ wípé ẹ kò yẹ ọ yẹ kí wọn àná ilẹ ọ yẹ kí wọn cancel ẹ gangan. àwọn koko well koko well jẹ akoko tẹ gan káàmọ kó má bàa tẹ òun náà ni awi gbogbo wọn pè mí náà lọ kí n sáré kàn wọn kò díẹ̀ nfẹ náà kí wọn púpọ̀ kọ mọdàbẹ ní pé wọn la wá bíi ká yàgò lójú ọ̀nà tó wa wá gangan. now tábà àwọn àgbààgbà wọn yìí dáadáa lóòótọ́ nítorí ká sọ sí wọn àti sọ sí wọn àti bàbá wa tí wọ́n náwó Eh, ara Yínmírín ọmọ Abẹ́òkúta mọ́ mú mi sókè tí wọ́n ní làwọn tẹ̀lé tí wọ́n dẹ́ ń pọ̀ tí ara wọn gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re táwa mọ̀ wípé Afẹ́nifẹ́be ni wọ́n because ẹgbẹ́ Afẹ́nifẹ́re táwa mọ̀ tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dálẹ̀ eh, láti inú action group eh, a mọ̀ wípé interest Yorùbá nìkan ni wọ́n ń jà fún tábà wá pé ẹgbẹ́ kan lẹ́gbẹ́ tó ń sojú fún Yorùbá tó wá ń jà fún interest ẹ̀yà míì ó yẹ ká parí ẹgbẹ́ bí ẹgbẹ́ tì mo sọ kínní kan ní last year mo ní Afẹ́nifẹ́re ti ń fade out mo ní iyì tí ń tán lára wọn because ńgbà tí wọ́n ti fi nǹkan tó jẹ́ ti Yorùbá lẹ̀ tí wọ́n ń tẹ̀lé yà mí wọ́n ti ọlọ́mọdé káyìn parẹ́ máyé lára ẹgbẹ́ yẹn ti parẹ́ máyé lára ẹgbẹ́ mi lókùn tí ó tó wù dìde now aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé concern wà fúnra Yorùbá tìpínlẹ̀ Èkó ló pinlé mọ́ jù tìpínlẹ̀ Ọ̀ṣun náà ń béèrè fún àtúnṣe because tí kì í bá ṣe àwọn ará òkè ọya ní tá à ń sọ èkó làbá máa ń sọ ntí àwọn yínmírín ọmọ àjòkúta mọ́mùmí tí wọ́n nílé tó fún wa ọlọ́run ọgbà fún wọn now àti dúpẹ́ yẹn ṣùgbọ́n ìdìbò tí bọ̀ lọ́jọ́ sáọ̀dẹ̀ yìí uh, Babájídé Olúṣọlá Sanwó-Olú nǹkan la fẹ́ dìbò fún a fẹ́ dìbò fún ìràpadà ìpínlẹ̀ Èkó a dìbò fún ìràpadà ìran Yorùbá a fẹ́ dìbò fún ìfẹsẹ̀múlẹ̀ ìmúdúró ìran Yorùbá nípínlẹ̀ Èkó ìdí ni pé àwọn èèyàn kan ti ń jẹ́ kó yé wa wípé Lagos is no man's land nígbà táwa mọ̀ wípé Lagos is Yorùbá land táwọn tó ní làákàyè mọ̀ pé Lagos is Yorùbá land mi mọ bí àgbàlagbà kan ṣe fẹ́ ti òkè ògùn wá tí ọmọ wa ṣe mú gògùnà lálẹ́dẹ Ọ̀yọ́ èèyàn kan fo ìpínlẹ̀ bíi mẹ́ta mẹ́rin márùn mẹ́fà wá síbí ó dẹ̀ sọ wípé ibi òun ṣe ó ní ibi òun ṣe ìlú ẹnì kankan ọbẹ̀ ah, mọ̀ lábàtà ọyọ̀ ọbẹ̀ ọyà akédání omi ló mú kú ni àwọn èèyàn kan gbọ́dọ̀ bí ìdí ẹ̀kọ́ tó dé ni so ni mo sọ pé ibo tí ń bọ̀ lọ́nà yìí mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá especially àwa tá a wà ní ìpínlẹ̀ Èkó ẹ ọ̀tá mi ni Bọ́lá Tinubu gbàgbé ẹ̀ Sanwó-Olú ti sẹ̀mí rí gbàgbé ẹ̀ ẹ̀yìn àwọn nǹkan kan lọ́jọ́ kí n dìbò against Bọ́lá Tinubu gbèmí jẹ́ ká sowọ́pọ̀ jẹ́ ká bára wa rẹ́ ìwé mímọ́ ní bá ọ̀tá rẹ̀ rẹ́ kankan yorùbá wá ní tí wọ́n bá mú èèyàn bẹ̀ ọ́ tètè gbà tí wọ́n bá mú ọbẹ̀ èèyàn ọmọ pé nira ń bẹ ń bẹ lélo tó túmọ̀ sí pé à ń rọra wa báyìí à ń bẹ̀ra wa báyìí ká má bàa gé ká àbámọ̀ jẹ́ lọ́la because if care is not taken tómi bá tẹ̀yìn wọ̀pin lẹ́nu o ò lè fi Bọ́lá Ahmed Tinubu ṣe ẹ̀yẹ. yorùbá ló kàn yorùbá ló kàn. kéde ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kò sí tí ẹ̀dá dà láyé tí Bọ́lá Ahmed Tinubu ti dà ẹ̀dá ẹ̀dá gbogbo ń kádàrá ń ràn yàn lọ dé tí ò tí dé kí làyàn mọ́ máa ń pín mọ́ yàn tí ò tí yàn nípèsè ayé ẹ̀ kí ló tó wá so ìbò Bọ́lá Tinubu Kọ́lá dì now ìfẹsẹ̀múlẹ̀ ti ìran Yorùbá tí mò ń sọ òun náà ni pé bọ́ọ̀lù àìfẹ́ jẹ́wọ́ ara wa pé lóòótọ́ lóòótọ́ ìran Yorùbá ló lè kó ọ̀dọ̀wọ́ mi ọ̀dọ̀wọ́ rẹ̀ ọ̀dọ̀wọ́ gbogbo wa. kí n tó gbé microphone lẹ̀ mú láti ṣe ìmọrírì alága aláṣẹ àti olùdarí Bafẹ́mi International mọ́sàn nípa. Uh, ọ̀túnba olúwafẹ́mi àyàndìran àyàn one àyàn one èmi àti àyàn ti ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ní ìsìn látìgbà tí mo ti gbójú síta tí mo sì wà lábẹ́ àgọ́ ni àyàn ò ní bá ọ ṣe kó dalẹ̀ rẹ ó dẹ̀ máa ń trust èèyàn àyàn ò ẹ̀ bá sanwó fún mi kó wá sọ pé à Awikonko èmi ò lè sanwó bẹ́ẹ̀ tẹ́mi ò rojú rẹ o ẹ já ṣe fídíò kọ ìrọ́ ni láíláí àyàn ò ní transfer pẹ̀lú ẹ̀wọ́ ẹ̀sẹ̀ béèrè receipt and mo dẹ̀ lè fi ọwọ́ àyàn gbáyà bàbá mo fi mo ń sọ ní ìdánilójú pé mo lè fi ọwọ́ yín gbáyà láti ilẹ̀ yìí dé gbogbo ìlú òkè òkú bí ẹnikẹ́ni tó bá bá àyàndìran àyànwá ìdòwò bọ̀ báfẹ́mi international abánisòwò mọ́kùtà ni abánisòwò mọ́kábàámọ̀ ni abánisòwò mọ́pàdánù ni náà kò sí nǹkan tẹ́ ra lọ́wọ́ báfẹ́mù ilẹ̀ lẹ́ra ni ọwọ́ àyín tààtì ilé lẹ́ra ni ọwọ́ àyín tààtì and fún àǹfààní àwọn èèyàn tó wà nílùú òkè òkun tọ́jọ́ pé tẹ̀ bá kó wọ́n ránṣẹ́ lé ọ̀hún àbúrò mi jọba mi ralẹ̀ kó bá mi kọ́ three bedroom flat tí wọ́n náwó jẹ tí wọ́n máa ya fọ́tò ilé onílé ránṣẹ́ sí ẹ má wò sí owó ẹ fẹ́ kán bá yín kọ́lé tó dáa bí ààfin ọba níwọ̀n gba bí agbára yín ṣe ká nílùú wò lẹ fẹ́ kọ́ sí èpè bá fẹ́mi international ìyá ọkọ̀ yóò deliver kọ́kọ́rọ́ yín lé lọ́wọ́ láyọ̀ àtàláfíà gbogbo wọn padà délé wa àkàndá ọ̀rọ̀ agogo náà ló kọ́ mi olóríire fún mi láti ẹ̀wọ̀ ẹ jẹ́ àwọn olórí burúkú orí sáàbù tiwọn àwọn tẹ̀lé má béèrè ẹ̀mọ́ God bless you. àrùkòkò àrùkòkò àrùkòkò ṣáà jọwálé àrùkòkò nínú gbogbo ọ̀rọ̀ tó sọ látẹ̀kọ́ o ní o lè ya ọwọ́ ọ̀túnba láti fi lu àyà rẹ̀ àyà àtẹ̀gùn wà iná lọ́ọ́ fi lù gàgà gógó wẹ́ láti pa ẹni ọba lè poni tán náà lẹ ẹyẹ tí ń dààmú afẹ́fẹ́ òtó nǹkan eku tí ń dààmú gbòòtó nǹkan ẹran tí ń dààmú náà gbòòtó nǹkan ẹgbẹ́ òjò báyìí náà lọ kékeré la ṣe ti fi sọkò ojú bẹ́ẹ̀ ni agóta ló lọ alọ́ta lọ́lọ́ ìwà ẹ̀ nítorí ẹ̀ kó yí padà. bẹ́ẹ̀ni inú mọ̀gbàdìkọ́ o ń ṣe o. wá wo gbogbo ohun tó tọ́ tiẹ̀ sọ pé ọtí jẹ wọn rí ọrí wọn ṣà wọn ń jù èwo lọ jù fèmí dísíárì ni <laughs> atọrọjẹ ìfàtọrọjẹ alágbèjọ ni wá. àjẹpé àjẹpé kíláàsì kan náà lájọ wa. a round of applause for adekaka lókè lọ́rọ̀ thank you ah, very much. sorry thank you very much so what Awikoko has actually said here this evening is an eye opener. Uh-huh. uh, Awikoko has talked to us about the fact that why we need to go to our APC governor come Saturday for the gubernatorial It's also to able to solidify the base of our president-elect whom we are celebrating today, Asiwaju Bola Ahmed Tinubu. We want every one of us to please go all out and ensure that we can. A person of. Ló bá tilẹ̀ kò gbọ́ wọn, olóòótọ́ lọ́wọ́ lọ́wọ́. Thank you. Thank you. Thank you. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ.